lẹ́fítíkù orí kejìdínlógún olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì wí fún wọn pé èmi lè olúwa ọlọ́run yín ẹ̀yin kò gbọ́dọ̀ hùwà bí ìwà ilẹ̀ íjíbítì níbi tí ẹ̀yin ti ń gbé ẹ̀yin kò sì gbọ́dọ̀ hùwà ìwà ilẹ̀ kénáánì níbi tí èmi ò mú yín lọ bẹ́ẹ̀ lé ẹ̀yin kò gbọ́dọ̀ rìn nípa ìlànà wọn kí ẹ̀yin kí ó máa ṣe òfin mi kí ẹ̀yin sì máa pa ìlànà mi mọ́ láti máa rìn nínú wọn èmi lé olúwa ọlọ́run yín ẹ̀yin ó sì máa pa ìlànà mi mọ́ àti òfin mi èyí tí bí ènìyàn bá ṣe òun ó máa yè nínú wọn èmi lé olúwa ẹnikẹ́ni kò gbọ́dọ̀ súnmọ́ ẹnìkan tí í ṣe ìbátan rẹ̀ láti tú ìhòhò rẹ̀ èmi lé olúwa ìhòhò bàbá rẹ tàbí ìhòhò ìyá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìyá rẹ ní í ṣe ìwọ kò gbọ́dọ̀ tú ìhòhò rẹ̀ ìhòhò aya bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìhòhò bàbá rẹ ni ìhòhò arábìnrin rẹ ọmọ bàbá rẹ tàbí ọmọ ìyá rẹ tí a bí ní ilé tàbí tí a bí lé òde àní ìhòhò wọn ni ìwọ kò gbọdọ̀ tú ìhòhò ọmọbìnrin ọmọ rẹ ọkùnrin tàbí tí ọmọbìnrin ọmọ rẹ obìnrin àní ìhòhò wọn ni ìwọ kò gbọdọ̀ tú nítorí pé ìhòhò ara rẹ ni wọn ìhòhò ọmọbìnrin aya bàbá rẹ tí a bí látinú bàbá rẹ wá arábìnrin rẹ ni ìwọ kò gbọdọ̀ tú ìhòhò rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò arábìnrin bàbá rẹ ìbátan bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò arábìnrin ìyá rẹ nítorí pé ìbátan ìyá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò arákùnrin bàbá rẹ ìwọ kò gbọ́dọ̀ súnmọ́ aya rẹ arábìnrin bàbá rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò aya ọmọ rẹ nítorí pé aya ọmọ rẹ ní í ṣe ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò rẹ ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò aya arákùnrin rẹ ìhòòhò arákùnrin rẹ ni ìwọ kò gbọ́dọ̀ tú ìhòòhò obìnrin àti ti obìnrin rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ fi ọmọbìnrin ọmọ rẹ ọkùnrin tàbí ọmọbìnrin ọmọ rẹ obìnrin láti tú ìhòòhò wọn nítorí pé ìbátan ni wọ́n ohun búburú ni bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ fi arábìnrin aya rẹ lé aya láti bà á nínú jẹ́ láti tú ìhòòhò rẹ̀ pẹ̀lú rẹ̀ nígbà tí ó wà láàyè àti pẹ̀lú ìwọ kò gbọ́dọ̀ súnmọ́ obìnrin kan láti tú ní ìhòòhò ní ìwọ̀n ìgbà tí aya sápá kan nítorí àìmọ̀ rẹ̀ pẹ̀lúpẹ̀lú ìwọ kò gbọ́dọ̀ bá ayẹnìkejì rẹ dàpọ̀ láti ba ara rẹ jẹ́ pẹ̀lú rẹ̀ ìwọ kò sì gbọ́dọ̀ fi irú ọmọ rẹ kan fún mọ́lẹ́kì bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ ba orúkọ ọlọ́run rẹ jẹ́ ìmìlì olúwa ìwọ kò gbọ́dọ̀ bá ọkùnrin dàpọ̀ bí obìnrin ìríra ni bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ bá ẹranko kan dàpọ̀ láti fi ba ara rẹ jẹ́ bẹ́ẹ̀ ni obìnrin kan kò gbọ́dọ̀ dúró níwájú ẹranko kan láti dùbúlẹ̀ tì ìdàrúdàpọ̀ ni ẹ má ṣe bà ara yín jẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí nítorí pé nínú gbogbo nǹkan wọ̀nyí ilẹ̀ àwọn orílẹ̀-èdè tí mo lé jáde níwájú yín dìbàjẹ́ ilẹ̀ náà sì dìbàjẹ́ nítorí náà ni mo ṣe bẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ wò lórí rẹ̀ ilẹ̀ tìkára rẹ̀ sì bì àwọn olùgbé rẹ̀ jáde nítorí náà ni kí ẹ̀yin kí ó ṣe máa pa ìlànà àti òfin mi mọ́ kí ẹ̀yin kí ó má ṣe ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí tàbí ẹnìkan nínú ìbílẹ̀ yín tàbí àlejò tí ń ṣe àtìpó nínú yín nítorí pé gbogbo ìríra wọ̀nyí lé àwọn ọkùnrin ilẹ̀ náà ṣe tí ó ti wà ṣáájú yín ilẹ̀ náà sì díbàjẹ́ kí ilẹ̀ náà kí ó má bàa bì yín jáde pẹ̀lú nígbà tí ẹ̀yin bá bà á jẹ́ bí ó ti bì àwọn orílẹ̀-èdè jáde tí ó ti wà ṣáájú yín nítorí pé ẹnikẹ́ni tí ó bá ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí àní ọkàn wọn ni tí ó bá ṣe wọ́n lè a ó ké kúrò láàrin àwọn ènìyàn wọn nítorí náà ni kí ẹ̀yin kí ó pa àṣẹ mi kí ẹ̀yin kí ó má ṣe ọ̀kan nínú ìríra wọ̀nyí tí wọ́n ti ṣe ṣáájú yín kí ẹ̀yin kí ó má sì bá ara yín jẹ́ nínú rẹ̀ èmi lè olúwa ọlọ́run yín